pátápátá báyìí là ń fọ́jú kúnnukún là ń dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀ tó bá ìjà ló ń dà. ó ti kill me i am done i am tired. oga can you stop messing up with my brain. fìtínà jẹ́ ìgbìmọ̀ mẹ́sàn-án. sọ fún wọn gbèsè kan wọ́n lákọ́ ni mo wà bí ìbọn èmi náà máa dín pẹ̀lú wọn. tó bá jẹ́ wípé èrò titi wa òun náà lẹ́yìn rò wípé jẹ́ èrò titi yín yẹn ẹ wo ó máa ṣeé ṣe ni iwájú ò ṣe lọ bẹ́ẹ̀ lẹ́yìn ò ṣe padà sí i. lọ sí ibi tó máa wò ó mo fẹ́ dàní mi àti ẹrú ni ọlọ́wọ́n ọba ọ̀dẹ̀ ní fún wọn sí. Ah, ọmọ ìdá gbàbọ̀dẹ̀ fún mi ọmọ ìdí gbàbọ̀dẹ̀ fún mi. ọmọ gbogbo àìrí kò. kẹ̀kẹ̀kẹ̀ kó àwọn oríkè lọ́rùn olùkàlùkù àbí tiẹ̀ lára. ẹ wá gbọ́ mi o àti kò jẹ́ bọ́ lóòṣà lọ́wọ́ ó kú bá bá ńlá ẹ̀ tó máa bọ̀. ìsìlá ń bẹ nílé ìsìlá ń bẹ lóko ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí ọ̀rọ̀ ni wọ́n sọ ní ìfòòró ọ̀rọ̀. Baby Kubat. Oh. Baby. you know me. Do gong pẹ̀lú gbogbo nǹkan tí mo rí lé ni. O lè believe pé gbogbo àwọn ọmọ yẹn ló ti ń kọ́ṣẹ́ ọwọ́. Yeah. But the only thing tó kàn ń bà mí lẹ́rù ni wípé mi mọ bí mo ṣe fẹ́ start up pẹ̀lú over twenty girls láti ṣe freedom fún gbogbo wọn lẹ́ẹ̀kan náà. Mommy, be calming down. Be calming down, eh? Ah, ah, one step at a time. When we get to that bridge, we would cross it. You have me, you have everything, All right? Mm. Roti. Mm? Baby Roti, What's I for do if not be you? If not be you, wey stand by me. <sighs> Thank you. Thank you for being my supporting system. Kí ló um, Auntie, Àǹtí mi kan ló pè mí, wọ́n nípa wọn sick, wọ́n dẹ̀ ní serious oh. an hmm. Ṣé kìí ṣe pé o fẹ́ lọ dọ́gbọ́n ah, no, no, not at all. Auntie, mi ni, wọ́n ní kọ́ stand by me all along. Hmm? Ibo náà wá ń gbé. Iléṣà ló ń gbé àbí ṣó máa tẹ̀lé mi lọ bí àkàjọ lọ. Baby, baby, baby, baby, baby. Hmm? I think we're being followed. Hmm? No, no, no, I think we're... Baby. no, I think, look, baby, fi ogún ọdún sá ìrọ̀rùn ló jẹ́ fẹ́ ṣe o wo gbogbo bó ṣe ń sá kiri tó mo nígbà tó bá yá mi jùrù bébé jùrù bébé ẹ èkúté ilé ẹ tó jùrù bébé ṣé olóbìnrin mi ò fẹ́ sọ mú. ẹ̀rù ọ̀rẹ́ mi ńkọ́ rotí ńkọ́ níbo lẹ fọmọlọ́mọ sí ẹ wo ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣọmọ lọ́mọ o. relax kò sí nǹkan kan tó máa ṣe rétí as long as tí wọ́n bá ti abide pẹ̀lú àwọn rules anytime tí wọ́n bá ti ṣe tí wọ́n ní o ṣe ẹni tó ń béèrè ọ̀rẹ́ ẹ̀ ń fine ó máa fine kò sí wàhálà. kí lẹ fẹ́ kí n ṣe. Ah, n ta ti ń sọ̀bọ̀ láti bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn ni tí mo ní kò ṣe tó bá ti ṣe kò sí wàhálà. Eh, honestly surprise lẹ for me, lágbára o chief. is that so. ah ó lágbára gan ṣẹ̀rí ńgbà tí mo kọ́ yọjú tí mo rí pẹ̀yìn ni mo ní yé kí leléyìí ṣé kò sí wàhálà o. Ah! tẹ̀tí ẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ ẹ̀ inform mi mi ò gbọ́ ẹni tó ah, pẹ̀lú àbálẹ̀. ṣé bí ilé ilé mi. mo wá sí street kan tó wà ní end ọ̀dọ̀ yín bí. lọ́dọ̀ ta ni. lọ́dọ̀ distinguished senator ọ̀rẹ́ kan ni. oh senator. Mm, and um, ṣé mo wá lè kọjá bẹ́ẹ̀ yẹn kí n má yà. ẹ kọjá ah, ìyẹn náà dà tó ká ah, kọjá ah. lójúde ọba ká má lè kọba hmm. ẹ má bínú omi ò tó wèé pa wájú yín o. báwo so how is business. Uh, good um, we are doing great à ń gbìyànjú bí ọlọ́run ṣe ràn wá ṣáà ń mánéjẹ láṣẹṣe hmm, ọlọ́run tó ti ń ṣe màmá ṣe lọ́nà ni. <laughs> Um, by the way pretty daughter yẹn Ah, big girl ń ké sí yẹn ó máa ti dàgbà tó máa ń ṣọmọ kékeré àná mọ́. Ah, a ti jáde school báyìí. a ó ti finish ó ń sẹ́ẹ̀f lọ́wọ́ ní báyìí. that's good sorry excuse me. okay a ti finish. hello. yẹ̀ẹ́sì ń kọ́ sí kí ló fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ni èmi ni mo fún gbogbo ní instruction kọ́ máa kò get close to any of my property again gbogbo ibi tí mo ní establishment ni mo ti mo ni mo ti sọ fún wọn bẹ́ẹ̀ and um, just find your way please I don't want to listen to you anymore and make sure you don't get close to me at all má súnmọ́ sàkání mi rárá torí ohun tí mo lè dánwò ò lè mọ́ o kó má di pé wọ́n ní eh, olówó kan ló fi ọwọ́ lágbá lójú don't call me again ẹ ṣáà má bínú púpọ̀ chief káyé ọmọ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ eh, náà. káyé imagine eh, one lady ni kó dẹ̀ máa wo mo fẹ́fẹ́ ni o ẹ mm-hmm. eh, mo fẹ́fẹ́ ni torí nígbà tí ìyá Tolú àti ìyá Àbèjì tó ní àwọn ti takú sí Amẹ́ríkà lọ mo dẹ̀ kí n wá ọmọ kékeré kan tí mo máa náwó lé lórí tóun náà mo máa tọ́jú mi mm-hmm. you know kò dẹ̀ sí nǹkan tí mi fi bá ọmọ yìí lóòótọ́. kò wá sí ohun tó burú bẹ́ẹ̀ yẹn. jó mọ̀ pé ọmọ yẹn tó lọ́ọ́ fi ọbẹ̀ yẹn jẹ mí níṣu ni ó ń gbé àwọn ọmọ guys àwọn rádaràda yẹn ló tún jọ ń gbéra wọn káàkiri can you imagine. anyway àwọn ọmọ òde sin nìyẹn tí ẹ bá ṣe tán láti bá wọn wẹ orí wọn kẹ gbé wọn sínú ọlá àwọn máa yọ bọ́rọ́bọ́rọ́ báyìí àfìgbà tán bá padà sílẹ̀ lẹ̀. ẹlẹ́dàá ẹ̀ ni ìwà ti mọ̀ pé ẹlẹ́dàá ẹ̀ ni ò fẹ́ jẹ́ kí ó gbádùn ah. i mean can, can, can, can you can you see that I make a lot of money, must. Mm. I know. And uh, I must enjoy my money. Are you telling me? Eh? Ẹ ká dẹ̀ wọ ọmọ kékeré kan ká máa tọ́jú ẹ̀ ká máa eh, náwó lé lú. Eh, oh, ah, ah, orí ti yẹ orí ti yẹ ni òfẹ́ nìyẹn. Orí ẹ̀ dà kó. Ẹ eh, filẹ̀ filẹ̀ filẹ̀. Ẹ máa kàn tún máa lé ọmọ kan tó tún máa máa lọ fún yín ní hypertension. Ẹ ní dẹ̀. Yes, um, Chief, um, proposal tí mo send sí yín, mo ní rẹpẹtì rí. Ẹ̀mí ní parọ́ fún ẹ mo ti rí and it's a very nice one. ọ̀ oh, ẹ ṣe. ó kàn jẹ́ pé five hundred million pọ̀ o. ẹ́ ah ó pọ̀. chief five hundred million pọ̀ lọ́dọ̀ tí yín àbáwọn tí yóò mọ̀ yín lẹ́ máa parọ́ yẹn fún <laughs> owó kékeré ní wájú yín ojàre hmm. ẹja jọ ṣe business yẹn hmm. anyway ẹ rí i pé business tó fojú wọn tó clear tó clean ni ẹja jọ ṣe èyí let's keep our fingers crossed. oh good inú mi á dùn tẹ́ bá lè investigate. Mm, jẹ́ ká túbọ̀ jẹ́ kọ́rọ̀ yẹn gbọ́n díẹ̀ sí i. kò sí wàhálà kò sí wàhálà màá dúró. ìyá yóò ìdè. ẹ kò tí ì dé àwọn enjoy ìlú òyìnbó wọn kàn ń lọ wọn ń bọ̀ ní tiwọn ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ẹ̀kan máa bá wa náwó wa kán máa gbádùn àbí. ìwọ gbọ́dọ̀ ṣe é hmm. ìyàwó ẹ ṣì wà. èmi ò jí yan ọmọ ní kán ṣáà máa bá wa náwó wa àbí. Mm. I don't know. chairman mi fẹ́ rí ẹ. chairman. yes. who is your chairman. Daka. But sir, I, I don't know him. You don't need to. Let's go. Tulike. Let's go. fún yín sá. bẹ̀rẹ̀. ẹ sá. mo nírò pé o mọ̀ yes sir Daddy, balatito. oh good. yes um, I want you to do something for me and I will greatly appreciate it To bá granted. no problem sir. èmi náà mọ̀ lọ́kàn ara mi pé ọmọ dáadáa ọmọ gidi ni ẹ wọ́n bí ẹni léèrè ó tún túnra ẹ bí sir. ohun tí mo fẹ́ látọwọ́ ẹ ni wípé mo fẹ́ kó o jìnnà sí bọ́lá títú ọmọ mi kó o fi sílẹ̀ sá kẹ má tẹ̀lé ra yín. Take. This is two million naira check mo fún ẹ pátápátá láyé àtọ̀run nítorí mi ò fẹ́ unnecessary emotion so kí lè jẹ́ tiẹ̀ àjẹmọ́nú but don't forget mo fẹ́ kó jìnnà síbọ̀ láti tó just oh. leave her alone. nígbà wo lè lè irọ́ ni dáàdi pa he can't force me against my wish kò possible. kí wàá lọ rò pé a lè ṣe báyìí because your dad mean business. Hmm, èmi nígbàgbọ́ nínú yín o but mi ò mọ̀ bóyá ẹ̀yin nígbàgbọ́ nínú. ìgbàgbọ́ lórí five hundred million naira half a billion. Hmm. Ah, wo mi tiẹ̀ lè sọ pé báyìí ló yẹ ṣe mí bóyá ká ṣe ìmú business yẹn ká gbèsè sẹ́gbẹ̀ kan náà. Hmm. báwo tiẹ̀ ní ọ̀rọ̀ ọmọ girlfriend yìí tẹnu misbehave ǹjọ́ sí. ṣé ń gọ́ sí. orúkọ ẹ̀ gangan nìyẹn o. mo ti lé tefetefe mo lé dànù ni tó mo ti ráyè rádaràdà àwọn irú àwọn ọmọ yẹn náà kì í fẹ́ jẹ́ kí àwọn olówó kí wọ́n fọmọ ìdílé tàlíkà àrẹ́bà chop ni o fẹ́ máa gbọ́wọ́ kò lè tó máa gbádùn lẹ́gbẹ̀ẹ́ kan. ọ̀dẹ ní purpose ǹtẹ́ ìṣe fẹ́fẹ́ kẹlẹ̀ gbọ́ enjoy life yín níbi tẹ́ bá dé. àbí o. Um, anyway tẹ́ ẹ bá mind dọ́tà mi tẹ́ béèrè lọ́wọ́ mi ń jọ́sìn mo lè fi fún yín o ìgbà mọ̀ pé ó pọn dandan kẹfẹ́ yàwó màá fi fún yín ẹ fẹ́ sílé. irọ́ ni o. <laughs> ẹ̀ẹ́dẹ̀ nírọ̀ ni ó lórí ń wọ́tọ̀. Ah, that's very nice of you. Ah wo ẹ̀mí mi gbé àyà mi gbà. Ah. ìjọ òun ni ká wá gba list àwọn nǹkan tá a máa fi ṣe nǹkan yẹ o. <laughs> tọ́ ìgbàkigbà tó bá ti yá mo mọ̀ pé inú ọlọ́run pàápàá dùn sí ti má fún yín lọ́mọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò dẹ̀ sí ohun tó burú mbẹ̀. kò sí kò sí mo appreciate ẹ. okay thank you so much. ìyẹn náà dùn. ẹ jẹ́ kémi rèlé sí i kí wọ́n bá ti ń lọ. ok ok ok all right. màá tún pè ẹ́ a lè sọ dídùn ẹ. ok ẹ ṣe jẹ́jẹ́ o. ọ̀rọ̀ àwọn o. bad boss bad boss mo gbádùn ẹ mo gbádùn ẹ èwo ni wọ́n fetí kọ́ àbò fẹ́ bá mi fẹ́yàwó pọ̀. Tito. jáde kẹ mi ò jáde mo kàn make àwọn calls ọ̀hún kan níbẹ̀ yẹn ah, how are you good news yes ah, mo láyọ̀ láti sọ fún ẹ wípé chief ti ṣetán láti tọrọ ẹ officially. are you still on this issue? Yes, of course. But Dad, I've told you times with that number wípé mo ò lè fọ̀rọ̀ ẹ̀yìn I cannot marry him. Why? Because he's an old man. So? Torí pé o jẹ́ old man, kí lójú òrírí? Kí lè tí o gbọ́ rí Bọ́lá ti tó? Why are you doing this? Kí ló dé tó ń wà báyìí? Òkú yín ò tiẹ̀ mọ ètò ń dágọ̀. Kí ló dé tẹ fẹ́ rún mi báyìí? Kí ló dé àtiwọ́ àtiyá ẹ? Please don't try to ruin my plans. But dad, kí ló kù tá àwa oh, okay now I need anything from anybody dáadé wo very soon èmi náà máa mọ́kọ tèmi wálé fún yín ẹ máa bẹni tí mò ń ah, I cannot marry your friend and that is it. Hey. Oh my God. Ah. Bọ́lá ti tó. Hey. ló ṣẹlẹ̀ sọ fún mi náà ta ló ṣe gbogbo eléyìí fún ẹ. tètè ah, lẹsẹ don't don't touch me títọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló bá nífẹ̀ẹ́ mi mo fọ ọlọ́run ọba bẹ́ẹ̀ máa lọ yes because wọ́n ti sọ fún mi pé ọjọ́ táwọn bá tún fojú kàn mí àti ẹ̀ wọ́n ní pọ́ máa pa mí ni o. pa àwọn ta ni so bad. Oh, baby. Dẹ̀ máa now. Baby, ah. don't do this to me now. Why are you doing this? Tito, gone, gone. Ohun tí mo rí mo rí. Ohun tí please go, go now, go. Aláàdì gbà fún mi láàyè kẹ́dẹ́ ń fẹ́ ni ọkàn mi fẹ́. ìfẹ́ kọjá owó ìfẹ́ kọjá ipò. kí ló dé tẹ́ ń béèrè ibi tí mo wà. ìfẹ́ kọjá ọlá ìfẹ́ kọjá ẹwà. ṣe bẹ́yìn ti ṣe wọ́ọ̀sì yín àbí. ohun tí mo rí ni mo rí o. ẹ wò oníṣẹ́ yín tẹ rán sí sam ó ti jẹ́ and mo dem promise yín ní nǹkan kan láti èní yìí lọ ẹ tún fojú kàn mí mọ́ ever. ọ̀rọ̀ ìfẹ́ ó gbomi lọ́kàn mi o. rotí kó jókòó dìde dìde dìde dìde dìde nílẹ̀ dìde nílẹ̀ dìde nílẹ̀ jókòó jókòó jókòó jókòó ah, ah. ọkùnrin ni ẹ yes ó ṣé mo dúpẹ́ inú mi dùn o bí èèyàn bá gun ẹṣin nínú mi lọ́jọ́ tẹ̀ni kò ní kọsẹ̀ o promise mi o wí bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀ o múnú mi dùn ọlọ́run amúnú ẹ̀ dùn ẹ wò mí ẹ obì ẹ máa tún gbó sí lọ́wọ́ mi <laughs> O máa gbó kọjá ohun tí mo promise. a dúpẹ́ rẹ̀ ìdádì. Ah. thank you so much. Uh, welcome, sir. kí wàá ní plan ẹ nísìnyí kí ni i mean kí ni tó ń nísìnyí. ìsàmì ah, uh, o mi understand sir. ok ẹni tí mò ń sọ ni pé ìgbà wo ló ń padà lọ sí Amẹ́ríkà. oh uh, daddy uh, not anytime sir mo ṣì wà lára. o ṣì wà around àbí ṣé kí n ṣe pé o ti resign lọ́wọ́ o ti fi ṣẹ́lẹ̀ lamẹ́ríkà. ah no not at all daddy uh, mo wà ní compassionate leave ni sir so mo ṣì ní few weeks láti lò níbí báyìí so kò sí kánjúkánjú mo ṣì wà lára nta. all right àbí if that is the case bóyá o lè join mi lọ́fíìsì mi i mean kò darapọ̀ mọ́ iléeṣẹ́ mi kájọ máa ṣiṣẹ́ ìyẹn ńkọ́. <laughs> dáàdi mo rò pé since tó ń pè mo ti fulfill part mi tí mo ti get ọmọ yín padà ni pé ẹ máa ṣe ìtọ́jú yín sáà gbogbo asset dáàdi tẹ àjọ agree pé ẹ máa fún mi sá so ni mo expect pé ẹ máa sọ fún mi sìn sá. Hmm, ìyẹn ò ń ṣe problem àbí ẹ kò sí wàhálà lórí yẹn tó bá ti yá kò sí wàhálà mo rò bẹ́ẹ̀ àbí kí ni ohun tó ń sọ. ẹ òun náà <laughs> ẹ mọ dáàdi màá jọ agree pé tí bá ti lọ ṣe part tọ̀dọ̀ mi mo expect pé ẹ̀yin náà máa ṣe part tọ̀dọ̀ yín sá. ok ok ok ok. Don't worry. You will get everything in due time. Kí in due time? I don't understand. Kò yé mi rárá. Ah, ah. And um, you didn't bother to ask him what that meant. I did. And um, what did he say? Eh, wọ́n ní àwọn fẹ́ fi one or two hàn mí náà, you know, ni pé. I should follow him around a little and learn the ropes. I don't understand the nonsense. He was just, he was just talking. It's annoying. But um, man ló máa ń people you know. She Ṣé ọmọdé náà pè ni or baby náà pè? Osumi, Osumi, I'm short of words. I don't know what to say. I don't even. Today. Yes. But you have like, you have prove it to them that like, you are a grown-up man. As in, oh, she baby, Now you're a man of yourself. Jide, I'm, I'm, I'm, I'm just short of words. I don't know what to say. Just let me have a couple of drinks. When I come, oh, oh she baby, oh, you're not a baby. this <sighs> report. Traces of cyanide was found in her blood. As a very fast toxin. I mean, Simbu were exposed to some few hours before she died. Mr. Gentle. My man, Gentle. Lọ́dà mi. Now. All I can see. Good to see you. Supplier. <laughs> Guys. Eko. Ìwọ ìwọ ìwọ. Ẹ̀jẹ̀ sẹ́lẹ̀ wọn. Supadi. Wo mọ́tò yìí wèrè tó bá dé di gírì ẹjọ́ mọ̀ pé owó náà fi ń ta o. ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀ sí ó pọ̀ sí etí àlà. alóṣàbẹ̀ náà onímọ̀pọ̀ látàgbò pọ̀ lọ́dọ̀ ara èyí wa ìgbà ń tù ṣe pọ̀ ìwà náà pọ̀. ìyá èèyàn ọmọ tó ga tó sún gbọlẹ̀ ó pọ̀ ah. ọmọ tó bá wà láàrin wa iwájú ló wà máa gbà ó. àró ti dòdò skimi gọ̀ǹgọ̀. ó dà máa dá lójú ogun bí. ó ó dà ọmọ máa ṣáàkì fún wa ọmọ gbàgbé. àkínú ah, ṣẹlẹ̀ mo pé nọ́mbà ẹ̀ sometimes ago kí ló dé kò lọ. Uh, gentle oníbínú ni ṣeré nọ́mbà yẹn mo ti mo ti sọnù ẹ̀bọ̀ tí ẹ fi yẹn sílẹ̀ alpha aṣọ gẹ́ta láti mo sẹ́ǹtì rẹ̀. ẹ wà lára nǹkan tó ń jẹ́ kí n fẹ́ pé ẹ náà ń gbà yẹn pé at once ká ti ẹ sọ̀rọ̀ ṣó tún wá rí ìtò tún wá fi lé bẹ́ńbẹ́ tó wà lórí ẹ̀ ó wà lára nǹkan tí mo drop àwọn boys orí tí gbogbo wọn kàn bẹ̀rẹ̀ sí ní jàlú ẹ̀. jẹ́tù yẹ kéré. ọlọ́run àmọ́ bọ̀ Ọlọ́run ojú ti tẹ́lẹ̀ àti gbé dànù ojú tuntun ló ń lò àjọ wàásù ni sí àǹsì ìwọ mi wẹ àwọn ọba àgbáyé. ọmọ tó bá ń gbọ́ ó pọ̀ ó pọ̀ létí ó dùn gangan ni ó yàtọ̀ sí ṣẹwẹrẹ ò ṣẹwẹrẹ wà ó. ọgbẹ́ni orí ìyá rẹ̀ ajé ń gbọ́. o ti ní jẹ́sí jẹ́sí ti wà fún ẹ. ẹ ṣe gan ẹ ṣe ọbẹ̀ ìṣe ẹ rárá. Um, gentle. yà mo wà pẹ̀lú ẹ. Um, èmi àti ẹ àtijọ́ wa kò ṣe é kò ń gentle mo need help ẹ ó dẹ̀ wá very very important to me jọ̀wọ́. àròtì gbogbo nǹkan tó bá fẹ́ lọ́wọ́ mi mo ṣetán láti ṣe fún ọ name it i'm ready to do it ẹ <laughs> eh, kò nígbà tó bá tó bíyàn papọ̀ kéèyàn tó dọmọ ya ọmọ fi ń dá ẹ lójú tó bá lọ wájú tó bá wẹ̀yìn o atẹ́gùn kan lórí o èmi jẹ́ǹtù Ganiyu mi ló gbé lẹ́yìn ẹ̀ ah. tó bá tún wá wẹ̀yìn lẹ́yìn àwọn bọ́ ìsinmi ló tó rí tọ́tẹ́lẹ̀ kò sí wàhálà. oúnjẹ yín nìyẹn abẹ́ta kẹjẹ ń sìn. David! David! David! Where have you been? I missed you. I missed you too. Ibo lo ti wà? Oh, wọ́n ṣe pé wọ́n ṣe kọ́kọ́ fún no no no hey, Sister look at you. okay i'm fine i'm fine i'm fine i'm fine. you sure. yes. mo i will explain everything to you just. o me mi Eh, me èmi gan ni no no my explain fine. just hold on. Um, okay. <sighs> Just take everything, please. Privacy, please. I'm sorry. I am very sorry. David, what is going on? Kilo, sorry for. My name is not David. Morotioluwa lórúkọ mi. Chief Alade Cole is my father. Yes, I know him. Business partner, Daddy mi ni Was? He died a few months ago. Really? Yeah. Kò tó fà tí mo ṣe US nìyẹn. Forensic analysis ni mo study. I work with the FBI. Má jẹ́ A Few months ago to mo none of her buried daddy mi. And I met your father wọ́n sọ fún mi pé gbogbo properties dáàdì mi tó wà lọ́wọ́ wọn gbogbo ẹ̀ làwọn máa fún mi I was happy but then wọ́n wá fún mi condition kan. kí ni condition náà. to find you. find me. no no no no you you oh, oh, oh, oh, oh, oh. no you betrayed me. To calm down. Ignorance ni ẹ fi mi lọ. You, pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ, you betray me. Ah, no, no, no, no. Hold on, hold on, calm down. Just, just, just, just, just calm down, calm down. This is your own, your wife. Leave me alone. Please, I'm sorry. sorry i'm sorry I, I, you know who your father is now There's some people who daddy ẹ hold on just, just explain for me hold on. Tito, Tito, Tito, Tito, please, calm down, calm down, girl, calm down, calm down. Leave me alone and get out of this house. Get out! Oh, don't, don't pariwo now, just please, see, Tito, Tito, Tito, look at me, look at me, hold on, look at me now. You know where your father is. I to do that. I to do it. Fine, I have a plan. I brought you to this and I'll get you out of it. I promise you. Get me out? Yes. How? Like, how do I trust you again? How? I was the one who kept you into this. Trust me. I will get you out. Just. Tito, look at me. Tito, look at me. Tito. mm. orí mékọ́pù yìí náà lè ṣe wà anyway a mọ̀ pé ní ọlọ́jọ́ ayọ̀ ẹ ẹ ṣàṣẹ kíá ẹ ṣe kí ẹ má jẹ́ káwọn àlejò bá wa ń iṣẹ́ dígbọ́. ẹ ló jàre máa lọ àìṣe o akúnáwó èmi akọ àṣeyẹ àárẹ̀rẹ̀ ń bẹ́ o ẹ ṣe mo dúpẹ́. o ẹ ti wà lọ́nà of course àwa náà ti ń retí yín àti ń retí yín ẹ̀ẹ́dẹ́ bá wa láyọ̀ ah, sẹ̀pẹ́sẹ̀pẹ́ àwa náà ti stand by fún yín ẹ ṣe all right ẹ kú jókòó àpò àṣeyẹ ìní o èrè náà àkárí lágbára Ọlọ́run but ẹ ó jẹ́ kẹ́ ti kán ìyàwó lójú kí gbogbo yín kẹ́ ti ṣe kí àwọn àna wá tí màá ti fẹ́ dé wọ́n ti fẹ́ dé náà ẹ ṣe kí àwọn ẹ lẹ́ni sí i. Inside, eh? Yes, good. Moripe, everything is set. That's good. Thank oh, money. Uh, the conversation with you. Okay. Yeah, no, I don't want to. Go, go, go. Really? Yes, ah, ah. Wo down, Jerry. Ẹ̀yin náà ni mò ń retí yín lọ. Ẹ dìde. Ẹ̀yin wá dà ibo lẹ wà ẹ máa wọlé ń sìn. <laughs> I don't know mi ò mọ̀ pé yín mi ò mọ̀ pé ti wọlé máa yín lọ. bàbá ìyàwó mi hmm? I appreciate you so much. Oh, nítorí pé ọ̀pọ̀ èèyàn wọn fẹ́ kí ọmọ wọn fẹ́ ọ̀rẹ́ wọn. ọ̀ oh, kí nìyẹn ní í ṣe. ó dẹ̀ mọ̀ pé màá lọ fẹ́ kọ́. kí ló ń ṣẹlẹ̀ kí ló dé. Ah! ìbọn ni o. ibi dá ti bọ̀. èrò rẹ eh? èrò rẹ. tí wọ́n pè wá lókè. ṣe má ti wá o. ẹ̀yin náà ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ̀yin ọmọ yìí. ẹ fara balẹ̀ bàbá máa bá àwọn eléyìí sá àwọn eléyìí sá nílẹ̀ ní ẹgbẹ́ nílẹ̀ rẹ̀. wọ́n ní farabalẹ̀ kẹ́ má bàa fara gbọ́ta. iná sẹ́mi mo bá jòlí ẹ̀ ìpọ́njú máa kọ́kọ́ dùn. ọlọ́run ò lọ ní jẹ́. hello guys no exchange route all of them play smart yeah route two route two follow the second plan all right calm down and keep quiet. Keep quiet. ọmọdé ọlọ́run ní mọ̀ nípa ìlú wọn á ẹ wọn mú bẹ́ẹ̀ sì wèrè wo ló sáré olórí burúkú tí mo rò pé wọ́n oh my god. ìbọn ti ẹ̀dà òkú òjàre ìbọn ti ẹ̀dà àná ṣọ́ọ̀kì jẹ́ wọ́n ká àwọn ọmọkọ́ bó ṣe wọlé ló ń wọlé irú yìí lọ wèrè wọlé lé ẹjọ́ ìjọba àdúrà ọmọ mi ọmọ mi dà ọmọ mi dà. What do you mean you don't have her? Damn. Ah. Mo ti ń pe gentle látàárọ̀ kò gbé fóònù. Mo ti pè pè pè pè. Okay, okay, okay, ó ṣé gan. Please, tell him to do so. I appreciate it. Thank you. jàre bóyá tún mú any other thing lọ. yeah like um, phones money jewelry. no no no no wọn ò mú kí n kúrò bí láti sọ ọmọ kan gbé lọ kíkùn ní owó tí ọ̀rẹ́ mi tí ó wà lẹ̀ wọ́n kàn wọ ọmọ lójú everything tó wà lẹ̀ ọmọ lójú ọmọ yẹn nìkan ló gbé lọ. Uh, sir is your CCTV active. yes of course. Do you mind if we look at the hard drive, please? Why not? Let's go. more than one case. Really? Yes. I'm patting this straight over to your system right now. Print it and make sure that all our streets patrol get it. Kileo Latumo. I need to get an update, if possible an arrest. No, sir. My dear, kò sí nǹkan Is that clear? Rotí ńkọ́ ṣáàjọmọ yín ni. ta ló ń jẹ́ Rotí. Rotí is my friend ọmọ chief Aladepo. Ah, gbàgbé yẹn mi ò mọ Rotí kankan rí èmi àti anybody ò jọ plan you see mo kàn ti ẹ fẹ́ kó mọ̀ wípé ibi ìbàyí tí mo gbé ẹ wáyé láti save ẹ. save me ẹ jí mi gbé ẹ wá sọ fún mi pé ẹ tèmi lẹ ṣe how. ok tó bá jẹ́ nítorí tèmi lẹ ṣe ṣe then i need to talk to someone i need to talk to Roti. no kò safe fún ẹ láti bá ẹnì kankan sọ̀rọ̀ lásìkò tó wà yìí get that clear. Roti is my friend he's not just anyone. Mm. ok ṣé o ní nọ́mbà yìí.

sí sórí Badmus bàbá tiẹ̀ pẹ̀lú mi àtijọ́ wa tipẹ́tipẹ́ àti mọ́ra wa ń sìn ọ̀nà náà mo dẹ̀ mọ owó èèyàn tó jẹ́ he is such a selfish man kò sí kankan tó ń ṣe tí ò bá ti níhùn tó ń máa benefit bẹ́ẹ̀ kò ní ṣe that's the kind of person he is and uh, Badmus ó mọ pọ̀ nínú ọ̀rọ̀ mi when my two wives decided and relocated to uh, America gbogbo ẹ ní bad news na nígbà táwọn ìyá yìí ti wà lọ́hùn èmi náà láti wọ ọmọ kékeré kan tí mo máa tọ́jú tó náà mo máa tọ́jú but unfortunately for me gbogbo àwọn ọmọ tí mò ń kọ́ máa kọ́ ọmọ lásán ni wọ́n wọ́n ń ṣọmọ tá à ń èmi ò dẹ̀ lè dí pẹ̀lú wọn I send them off the very last one Ngozi bàbá ẹ̀ mọ̀ ọgbà yaba nurse ó mọ̀ ọgbà tí mo lé lọ ó mọ̀ everything about it so ó wá plan rẹ̀ ó fẹ́ plan ti ọmọ ẹ̀ sọ́dọ̀ mi ló ṣe ní òun fún mi lọ́mọ òun kì í fẹ́ and I was just playing along nítorí mo mọ̀ pé màá gba mú mi tó ti dá àti pé mo mọ̀ pé he is a very dangerous person mi ní fẹ́ kó ṣeun tí mi ò expect so today, ẹni mo ṣe ní okay Play along but plan towards this so that màá lè fi opportunity ẹ rescue ọmọ ẹ náà because ó dàbí pé wọ́n enslave ẹ̀ ń lé bàbá ẹ̀ ni bó ṣe wà ní àmúpárá. that's it. so but why tẹ̀sẹ̀ wá agree láti play along mo rò bí eh, irùngbọ̀n ò tí ì ẹ létí ṣá ó yẹ kó gbọ́ nǹkan tí mo sọ náà mo ní mo fẹ́ save guide òun one and myself his father can do and undo and I've got to be very careful But, you know. Sir, you kidnapped her. Yes. To, to what end? Okay, láti jẹ́ kí irú opportunity tẹ̀jọ́ rí mi tara yín kó wáyé ìyẹn tó kọ́ kò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀. Mm, I can as well walk you out here. Mm, mm, Thank you, sir. Ẹ ṣeun, sir. I want to assist you. Kò wá wé, kò school, I mean, ó ṣe ti jáde Papa, I work ẹ lọ you able. Any country of your choice. And I will pay the bill. You understand? There is this opportunity ẹ kò fi yẹn ṣe masters you know. You don't understand what I'm saying? My food bill Thank you, sir. Ìyẹn kọ́. Just be careful with your dad. I know, sir. That's all. Ẹ ṣé fún sir. Thank you, sir. Ẹ jọ̀ọ́, Daddy, whatever tẹ́ bá fẹ́ ṣe fún mi, mo fẹ́ kẹ́ bá mi ṣe fún Rotimi. Mm, mm, mm, no, that, that won't be necessary. Mo ti get daddy a láti hand over gbogbo property daddy before me. Really? Yes. How did you get him to do that? Um, I told him if he needed to see you again. That was the condition I gave him. And yeah. uh, yes, and mo pé money, ní green card. I kò process visa nìkan ló kún báyìí. So àlejò. But báwo ni dáàdi mi ò ṣe ní mọ̀ pé ibi báyìí ni mo wà? Ẹ o lè bọ títì kó múra ẹ máa rìn lágbègbè Ah! money ní kankan ò lè mú ẹbí tó wà yìí. Títí tá a máa Is that not clear enough? Yes, sir. You're safe. You're safe. Thank you, sir. Thank you very much, sir. Thank you, sir. Thank you, Daddy. Thank you. ẹ ti bá mi rí ọmọ mi tó sọnù. ọmọ mi àbí ẹ ti rí àwọn tó jí ọmọ mi gbé. chief. Yes. You're under arrest for the murder of Chief alade Cole. You have a right to remain silent. Whatever you say may and can be used against you in the court of law. You have the right to an attorney, but if you can't afford one, the state will appoint one for you. oh my God. Uh, rubbish wo lẹ ń sọ lẹ́nu yìí. Ṣé ẹ mọ̀ tẹ́ ń sọ àṣeṣẹ́ tọ́ran yín fẹ́ jẹ́ ni ọ̀ ẹ fẹ́ jẹ́ ṣe ara yín? Respect yourself. Cuff him. Uh oh, wait, wait, wait. wait. tọ́lọ́run bá fún lóore ọ̀fẹ́ láti rí ràn nìkan ló lè mọ iṣẹ́ tó ń ṣe. ṣùgbọ́n. àtú àtú àtú àlè ẹ̀ẹ́dẹ̀ ẹ má rò bóyá ayọ̀ burúkú ni wàá gbọ́ wa tó ṣe kiri tó lọ wá tó a tó ti wá lẹ̀ àti jẹ́ẹ̀tì. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ jókòó. ọlọ́ọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an ẹ fẹ́ràn máa fi wá ṣe yẹ̀yẹ́ àgbà ah, gbogbo àbá ṣe wà ìgàn ó dáa gan ti jẹ́ ń ah, ah, tẹ̀lé ọmọ mi gbọ́ ìrẹsókè lọ olóyè roti too much money bàbá nìyẹn ó ṣe bàbá mi ẹ̀yin tèmi ẹ lo. Ah, bàbá jẹ́ ń gbọ́ ohun yẹn nìyẹn how are you girl ah, are you okay ẹ jẹ́ kí bàbá mọ̀ bàbá ṣe rí bá ṣe wà yìí ẹ ṣáà ti rí báyìí owó yìí ò jóná o gbogbo bẹ́ẹ̀ ń jù láàmọ́ o a ní tíṣà one two three four five ẹ̀yin tèmi ẹ jẹ́ ọmọ a b c d c one two three four. ọmọ oh ìjọ ti mọ̀ wẹ́jú kí ló oh ṣe yín náà ẹ ti mọ̀ wẹ́jú. ó ah. ti mọ̀ jù ó wà ń bẹ̀ gan ìwọ kí ló tó ń ṣe báyìí náà. Ah, ó ti wá tójú wa mọ́lẹ̀ bí mo ti ní o máa ń kun kínní burúkú tó kùn wá ó yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn ilé tó lọ jẹ bàárà àtúntò àwọn tó wà. ó ṣe rántí mo rí ẹja àti gan òun nìyẹn o ó ní kẹ́ máa kẹ́ bàárà sí òun ó ṣe kọ́tẹ́ kówó lé nìyẹn ẹ̀ sanwó nù ó ṣe ó ṣáà ti àwọn tèmi àdọ̀là fọ́ǹgì àbí. àdọ̀là lọ́rí àwọn fọ́ǹgì pọ̀ ṣẹ́rí kiri tẹ́lẹ̀ dé yìí olóye ah, tó bá dé o àgọ́ ni ká máa ṣe ẹ ṣáà ti rí bàǹdà ẹ̀ ó pọ̀ ìyá mi jẹ́ ẹ wo ti bẹ̀rẹ̀ ń sìn wo àti onírẹ̀dẹ̀ dídé jẹun mọ́ àárọ̀ tí ó ń gbénú mi ó já mi lára jẹ ó ṣáà ti rí yẹn náà bàbá wo yín nìyẹn o ẹ ní wálẹ̀ ẹnu yóò ní kan ah, ah, ẹ tí ò rí ẹ kò ní mọ ní ayélujáṣẹ́ mo ayélujámàlà ọ̀nà fún ẹ báyìí tóró ni àárín jù báyìí lọ ní sáà táwa ìlàtàpá mi ó ṣe bàbá mi jókòó jókòó ó yà sí la gbé fún. mo dúpẹ́ lọ́wọ́ yín gan in fact um, ẹ dojú tì mí bébí má bínú pé mi sọ fún ẹ kó tó di pa lọ mo make sure pé mo gba five teachers fún ọ. ó pọ̀ kọ́ wọn. ó pọ̀. tó kọ́ ní english tó kọ́ wọn mathematics gbogbo ẹni mo psychologist gbogbo ẹni mo gbà fún ọ. isla ò ní jábọ́. ẹ ẹ <laughs> eh, now èmi àti kọ́ mi àmọ́ um, máa lọ sí America very soon. isla ti isla ti okay. la máa fi wálẹ̀ ara rẹ̀ síta. Bísú calm down. Wọ́n ní calm down. down. ń kà mo ń kà. Ó yà gbọ́dọ̀. Èmi àtọkọ mi àti promise pé màmá mú kọ̀ọ̀kan nínú yín every three three months. Ẹni sùúrù ẹni sùúrù ẹ farabalẹ̀. Ẹ ti máa ń rush jù. Ó yẹ ká máa cooperate ẹni sùúrù. Bóyá ìwà ẹ̀ tesla bá ti lọ eh. èmi ló kọ o ṣe rárí kó tó kàn yẹn máa pa amẹ́ríkà yẹn rẹ̀ díẹ̀ tó bá ti mú ilé lọ́wọ́ báyìí ẹkùn sọ́nà bíi twenty ṣé òun wá èmi ni ìsìlá ṣẹ̀fẹ́mi ni nọ́mbà tírì ìsà àdìlí ifá kan fúlà. nọ́mbà tù à èmi máa fò lókè. ọlọ́yẹ̀wò àmọ́ ṣáájú ẹ̀dá bẹ̀tẹ̀ yìí o èmi nọ́mbà tírì o ah mo wà impressed gan pé mo tiẹ̀ rí ní state mo tí mo rí yìí ah who says you all cannot be useful to each other tẹ bá wà useful for yín òun lè máa fi wà useful sórí ìlédè báyìí amóye èèyàn tó yẹ pé àwọn òbí ẹ̀gàn wọn rówó rán lọ sí school torí ìyẹn ó lọ join bad gang láti bad gang ó bẹ̀rẹ̀ ti ṣe yamayama kiri wọ́n pẹ́gbẹ́kẹ́gbẹ́ wọ́n ṣe what hmm. mo tiẹ̀ rí inú mi dùn pé ẹ ti ń kọ́ ẹ̀kọ́ ẹ mọ̀ we cannot leave everything to the government tẹ́yìn bá help ara yín òun ló máa tún fi àwọn government máa tún fi wò pé ah àwọn ọgbọ́n níbo ló ti fẹ́ gbà wọlé bọ́tẹ́ bá ń ṣe bá tẹ̀ ń ṣe àwọn àwọn government wọn máa wọn máa kọ̀ dà nù ni wọn ní rí tí yín rò so ẹ jọ ẹ jọ ẹ ẹ tún máa túbọ̀ máa ṣe sí ẹ tún máa try láti láti fẹ́ get better ẹ ṣẹ̀dẹ̀ rí tí mo rí yín ìkọ́nu yín bẹ̀yẹn sí àlèmọ̀ bóyá ó lè di first lady lọ́la ayé èmi nìyẹn ọ̀rọ̀ náà àwọn olówó gan toast màmá ẹ ṣáà pé mi ò ṣe make up ẹ̀yin wọ́n yẹ kú gbogbo ẹ̀ sóyún natural beauty. ìyàwó sẹ́nitọ̀ wà láàrin in short ẹ̀yin fúnra yín gan ẹ̀ tún máa di sẹ́nitọ̀ ẹ̀ sẹ́nitọ̀ wà láàrin yín o ṣe. ẹ ẹ kílè mẹ ni. a kílè a kílè a kílè a àwọn kan ń pariwo ni o ṣe roti Uh, mo ti arrange fún five buildings fún yín inú estate bàbá mi. iwájú ó ṣe iwájú nìkan fún mo inú mi dùn sí gbogbo wa gidi ìwà dáadáa tí mo bá lọ́wọ́ yín tábàdà ti kúrò ń bí náà tẹ́ máa tọkọ mi travel ẹ máa change o ṣe ti gbọ́ dẹ́ni wọ fine boy ó ṣe ń tẹ̀lé girlfriend ẹ̀ náà kiri. Ah, màámi ọlọ́ọ̀ bó ṣe wà mi ò lè filẹ̀ o gbogbo àtẹ́fi jẹ́ mí gan pastors ni èkó alábàápẹ́ ọ̀rọ̀ àti gbin máa fa karama àtẹ̀lé ọlọ́run. màámi ṣe wá rí bó ṣe gùn ayẹyẹ ilẹ̀ máa ṣe wẹ́ẹ̀dì fáwọn méjèèjì. ó ṣe. ó dìjọ máa lọ náà ni. ó ṣe ìgbín àti karahun ló lọ ń kà. ó yá padà sí bàbá mi rotí too much money too much love ó yá a ti máa fọ yín lẹ́nu bí sísìn ṣé ká gbé sí yín létí ni a máa spread orúkọ yín fún yín sìn. ẹ̀yin tèmi ṣé ká lọ. ó yá. tí. O R I ẹ ṣára yín látẹ̀wá. Ó pọ̀ ó pọ̀ ó pọ̀. Ṣì olódo ìyẹn ló spẹ́lì tì is not t is r o t i. Agbégbára wọn ni díẹ̀díẹ̀ náà ni. Àrẹ́nu rò tí ò ní kan sẹ̀ ta ló máa kọrin fún wa. ṣe. màámi èmi fine ó yẹ fílẹ̀ ìsìlá ni màmá wa. ìsìlá ni màmá wa tó máa lọ sí ẹ̀rọ. ìsìlá ni màmá wa. ìsìlá ni màmá wa tó máa lọ sí ẹ̀rọ. mọ́mí ah kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà ẹ má jẹ́ ń tí jẹ fún yín o. kò sí nǹkan kan bẹ́ẹ̀ ayé ṣe rẹ̀. mọ́mí ẹ̀sùn mi ń jàre ah mọ́mí ẹ má jẹ́ kó jẹ́ pé nǹkan tí mò ń rò ló wà lọ́kàn yín o. kí ni ìwé tó sọ fún mi yàtọ̀ pé nínú àwọn ènìyàn kí kí sùúrù ni bàjọ́ fẹ́ jẹ ni aláṣọwọ́ ẹ̀ aláṣọwọ́ ẹ̀ nínú wa. Aqui ò lè pa mí. wọ́n pa. igbá là ń pa ẹnìkan kì í pàwọ́. láti ọdún mẹ́rin tí kábíyèsí ti fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó kí kábíyèsí má fi ọjọ́ kan báyìí kí wọ́n má fi ṣí mi láṣọ. tí ẹ bá lè bí kó sọ àṣírí ọmọ náà lè kú o. ṣé wọ́n. Ah! ẹni ṣòfò bá tọ́jú ẹ̀wọ̀n lẹ́yìn bá wọn bú kò so láyé. tó bá bò ń kọ. a jẹyàn ẹ̀ ń ṣe. ẹ jẹyàn ẹ̀ ń ṣe. wọ́n ti kọ́ rọrùn wọ́n jẹ́ ọ́ sunkún. ajókòó ti kéèmí máa lọ fún orí balẹ̀ lábẹ́ ajáláru kò ní ṣẹlẹ̀ láíláí. ọmọ tó bá lẹ́mí rẹ̀ lò kó gbọ́dọ̀ wò ó bó bá wò ó kú pín. ẹ jẹ. kì í ṣe kínní kì í ṣe kejì kì í ṣe kẹta kábíyèsí ó kò mọ ọwọ́ ìṣẹ̀lẹ̀ kírú mi wà lé ọkọ fún odindi ọdún mẹ́rin kí ọkọ mi má ṣì mí láṣọ. ọláyà bíi kìnìún irun máa lẹ òòṣà ẹ mọ lánàá kó tó tèmi o kábíyèsí ẹ má fọwọ́ padà ẹ̀ dójú ó kọjá ẹni tí ọba kan lè máa rí fi hàn ara pàbàtà pàjìwìjìwì etí ẹ. ara pẹ́ ọ̀tún. ẹ jẹ́ àna sùúrù sí dáadáa o. kò ní dáa fẹ́ni tó ní sùúrù nìkan lọ. àṣẹ lóye màá lọ fẹ́. ìwọ ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ àdéni tó sọ bẹ́ẹ̀ ni ò ní dáa fún kì í ṣèwọ kò ní lórí ìwọ sọ. àṣẹ àṣẹ ọlọ́run lọ́ba yan ọba lèmi náà. ọba ọba bíi ti báyìí. wọ́n ràn iṣẹ́. yóò jẹ iṣẹ́ wo ló gbà. ọ lọ gba nǹkan wá fún mi lọ́wọ́ olúwerè. kábíyèsí ah, kábíyèsí. Ah! ọba wa ni kúwà kábíyèsí. wọ́n kúnlẹ̀ tó dánú báyìí ó lè wọ́n lómi ó lè wọ́n lómi ó lè wọ́n lómi. kábíyèsí ọba nìyẹn. Ah! wọ́n ti kọ́ sọ́mi. ìbẹ̀rẹ̀ kọ́. gàdégàdé rẹ pọ̀ jù kò sí ẹni tó lágbára láyé yìí tí ò sẹ́ni tó lágbára jùlọ. ń bẹ nílé ìsìlá ń bẹ lóko ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí ọ̀rọ̀ ìsìlá ni wọ́n sọ ní ìgboro ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí ọ̀rọ̀ ìsìlá sọ ní. jẹ tó ṣojo ẹni tọwọ́ bọ ìsìlá lẹ́nu ìsìlá jẹjẹ àgẹjẹ ẹni tẹ̀rù ọ̀ka arígbínú ọ̀ka ọmọ akíní ìsìlá jẹjẹ o. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń wí. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń sọ ní gbòòrò. ọ̀rọ̀ ìsìlá ni wọ́n ń sọ ní gbòòrò. ọ̀rọ̀